ìkógun ìkógun ìkógun ìkógun means plunder ìkógun means plunder wọ́n pín ìkógun náà sí ọ̀nà mẹ́ta wọ́n pín ìkógun náà sí ọ̀nà mẹ́ta